إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله واعلموا ان كل عمل صالح له شروط اي شروط قبول العمل الصالح التي لا بد من توافرها في ذلك العمل الأول الإسلام المنافي للشرك الأكبر والكفر البواح والنفاق العقدي وثاني تجريد الإخلاص لله وحده في العمل وثالث تجريد متابعة سنة الرسول صلى الله عليه وسلم a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún un a tọrọ ìkẹ́ àti ọlà fún ànábìwa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ aláhùn pa wá láṣẹ ìbẹ̀rù rẹ̀ ó ní ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ bẹ̀rù Allah bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ẹ sì gbọ́dọ̀ kúrò láyé àyàfi kẹ́ ẹ mùsùlùmí. òní ni ọjọ́ júmọ́à júmọ́à tòní ni júmọ́ àkọ́kọ́ nínú oṣù keje oṣù rọ́jàb déètì òní ni ọjọ́ kejì oṣù keje ọdún fourteen forty three. Allah subhanahu wa kí ó pa ìrun júmọ́à náà ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ṣùgbọ́n o àwọn olùmọ̀ ẹ̀sìn wọ́n jẹ́ kó yé wa wípé báàbà ti ẹ̀ ṣàdúrà pé kọ́lọ́hún kó gba iṣẹ́ wa lọ́wọ́ wa tá a sì rọrọ kábí ọlọ́run pé kó gba iṣẹ́ tí à ń ṣe lọ́wọ́ wa torí pé iṣẹ́ tá à ń ṣe yìí wọn kì í gba ẹ̀san rẹ̀ nílé ayé kò sẹ́nìkan tó lè fún wa ní ẹ̀san rẹ̀ à ń kírun ni à ń gbàwẹ̀ ni à lọ Mọ́kà ni a ni a ṣe ìtọrẹ àánú ni a ṣe sàráà ni gbogbo ẹ̀ pátá kódà tó tún fi máa dúà tátúnṣe gan náà ara iṣẹ́ ni iṣẹ́ náà làdúà gbogbo ohun tí ń jẹ́ iṣẹ́ rere àwọn olùmọ̀ ẹ̀sìn wọ́n fẹnu kò wọ́n sọ pé kí àdúrà ọlọ́run ó gbà á kó tó lè wọlé lọ́dọ̀ ọlọ́run fún èyíkéyìí iṣẹ́ tá a bá ṣe dandan ni kí a rí májẹ̀mú mẹ́ta dandan ni kí a rí májẹ̀mú mẹ́ta. Ah, nínú ìtọ́ wa jẹ́ kàyéfì ni pé àwọn èèyàn ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ lọ́sàn-án wọ́n ń ṣiṣẹ́ lóru ní orúkọ ẹ̀sìn ní orúkọ Islam kódà àwọn kan nítorí kí wọ́n lè rí iṣẹ́ ṣe wọ́n á jáde kúrò nílé wọ́n lọ́jọ́ mẹ́ta wọ́n ní wálé wọ́n lọ́jọ́ méje wọn ò ní wálé ẹlòmíì ò lo ogójì ọjọ́ kò ní yọjú sí ìyàwó àtọmọ kò ní wálé kódà ẹlòmíì ò lóṣù mẹ́rin iṣẹ́ kan náà làwọn náà lọ síhùn ló kọ kíni ló kọ ẹ̀sìn lórúkọ Islam táwọn náà sì gbà wípé iṣẹ́ làwọn ń ṣe àwọn ò sì ní gbaládà rẹ̀ nílé ayé àfi lọ́run bẹ́ẹ̀ náà ni èmi àti ẹ̀yin náà là ń ṣe iṣẹ́ wọ́n bẹ nínú wa ẹni tó jí lóru tó yẹn náà sílà tó lò wákàtí kan tó lò wákàtí méjì wọ́n bẹ nínú wa ẹni tó dá sí pé lẹ́nu àárọ̀ yìí ó ti gbé kùránì ó ti ń kà á ọlọ́run ló mọye péjìsì tẹ́lómi ti kà lẹ́nu ojúmọ́ yìí nìkan tẹ́lómi ti kà náà ní Qur'an iṣẹ́ náà nù. kódà àwọn kan ó tún bẹ̀rẹ̀ iṣẹ́ kan bí Ramadan bí a ṣe bọ́ sínú rọ́jàbù yìí tó gẹ́ pé láti rọ́jàbù one wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba àwẹ̀ wọn ò sì ní túnu títí tí ó fi di ìparí Ramadan ah iṣẹ́ yìí mọ̀ pọ̀ o oṣù Rajab bí ọgbọ̀njọ́ oṣù Shaban bí ọgbọ̀njọ́ oṣù Ramadan bí ọgbọ̀njọ́ close to ninety days àwọn tí ń ṣe bẹ́ẹ̀ wọn ò mọ̀ sọ pé àwọn fẹ́ gba ẹ̀san yẹn ní sẹkítẹ́rìàtì wọn ò mọ̀ láwọn fẹ́ gbà lọ́wọ́ ìjọba Nàìjíríà àbí lọ́wọ́ ìjọba ayé kan ohun tó ń kálukú mọ̀ ń retí náà ni pé àmísẹ́ kí ládàá mi kó lè pọ̀ lọ́jọ́ àlìkìyàmà wọ́n ní gbogbo akitiyan tá à ń ṣe yìí àbí àwọn èèyàn nítorí iṣẹ́ ládàá náà ni o wọ́n dárúgbọ̀n sí wọ́n gé sókòtò kí ni wọ́n fẹ́ gbà ń bẹ̀ náà ni obìnrin yóò gbọ́jẹ̀lì bàbá láti lè daṣọ bo ọ̀ṣọ́ ara rẹ̀ ọ̀ṣọ́ aṣọ rẹ̀ kí ló fẹ́ gbà ń bẹ̀ onídèlì bàbá àwọn ìgbowó sẹkírẹ́àtì ládàá náà ni iṣẹ́ ìwà pọ̀ lọ tọ́ka sí pé ẹni tí ń ṣe kan ó ń ṣe kan ẹni tí ń ṣe méjì ó ń ṣe méjì ẹni tó ń ṣe mẹ́ta ó ń ṣe mẹ́ta ẹlòmíràn tún mú owó iṣẹ́ owó rẹ̀ tó ṣe yóò tún ha fáwọn aláìní yóò ha fún wọn lónìí ẹgbà irú ọjọ́ jímọ̀ lónìí ní ìsìn bí ẹ bá dé sábó ní mọ́kọ́lá ẹ rí àwọn olówó kan tí wọ́n lóòdù oúnjẹ wá sínú bọ́ọ̀sì tí wọ́n máa gbóúnjẹ fún àwọn àwọn tí wọ́n ń tọrọ ẹ fún mi nítorí ọlọ́run ẹ fún mi nítorí ọlọ́run òun kàlùkù ṣiṣẹ́ gbogbo ẹni tó gbà pé òun ó pàdé ọlọ́run gbogbo ẹni tó gbà pé òun ó dìde rojọ́ wájú ọlọ́run òun kálukú wa ló ń ṣiṣẹ́ à ń ṣiṣẹ́ kárakára ṣùgbọ́n èyí tó wá jẹ́ ìmọ̀ tó yanilẹ́nu òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣiṣẹ́ wọn ò bìkítà láti ẹ̀ ti béèrè wò pé bọ́lọ́ ń tiẹ̀ fẹ́ daṣẹ́ kí ni ó wù mọ́ iṣẹ́ lára kó tó gbà bọ́lá bá fẹ́ gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀dá kí ni àwọn nǹkan tí ó wò tí ó wò mọ́ iṣẹ́ yẹn lára kó tó gbà àbí iṣẹ́ ẹ̀sìn ní ànàbẹ́ nìkan débi pé tẹ̀sùnbá rẹ̀ tó bá gbélé lẹ̀lẹ̀ yóò sì ga yóò ga bí àpáta iṣẹ́ kan lòun náà ń ṣe wò àbí iṣẹ́ kan lòun náà ń ṣe tó bá tún di nírọ̀lẹ́ òní òní ni friday báyìí tó bá ti di asri tó bá ti di asri àwọn kóòtù kóra wọn jọ wọn náà fẹ́ ṣe iṣẹ́ kúburọ́ wọn náà fẹ́ ṣiṣẹ́ kúburọ́ ó ń kálukú ṣàǹṣiṣẹ́ ni ó ń kálukú ṣàǹṣiṣẹ́ lọ ni ah Allahu akbar iṣẹ́ ìpọ̀ iṣẹ́ ìpọ̀ ṣùgbọ́n ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe mistake tó sì jẹ́ àṣìṣe ìpìlẹ̀ tí kìí ṣe àṣìṣe tuntun òun ni pé à ń ṣiṣẹ́ ni àti ẹ̀ béèrè wò pé iṣẹ́ tá à ń ṣe yìí bọ́lọ̀ ń bá fẹ́ gbà lọ́wọ́ wa kí ni àwọn ìlànà à ń tọ̀ kí ni àwọn májẹ̀mú tẹ̀sìn gbé kalẹ̀ àbí gbogbo iṣẹ́ ẹ̀ náà lọ́wọ́ gbà lọ́wọ́ wa là là kì í ṣe gbogbo ẹ̀ kìí ṣe gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ gbà. kìí ṣe gbogbo ṣẹ́tà ń ṣe yẹn lọ́lọ́run ó gbà mọ́kànlá rẹ jẹ. Allah subhanahu wa ta'ala kì í gba gbogbo iṣẹ́ tẹ̀dá ń ṣe àyàfi ọ̀wọ́ iṣẹ́ tí àwọn májẹ̀mú mẹ́ta tí ẹ̀sìn gbé kalẹ̀ fún gbogbo iṣẹ́ tó bá wà lára rẹ̀. wọ́n ní ẹni tí ò bá níjẹ́ ajẹun yó àmọ́ dáká rẹ̀ mọ́ àádá omi ọkà rẹ̀ mú mi ọkà ni. kó tó ṣiṣẹ́ kí iṣẹ́ rẹ má bàa di iṣẹ́ òfò kó má bàa di iṣẹ́ àṣedànù kó má bàa di iṣẹ́ tí àdúrà ò ní ràn láti jẹ́ ohun tí ọlọ́run ó tẹ̀wọ́ gbà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala o gbọ́dọ̀ rántí àwọn májẹ̀mú tí Allah fi gbàṣẹ́. sọwọ́n ọ̀rọ̀ májẹ̀mú yìí kò tako o àwọn májẹ̀mú yìí ń bẹ lára wa bá a ṣe jókòó yìí àwọn májẹ̀mú yẹn ó ń bẹ lára wa bí a ṣe jókòó yìí wíwá tá a wá sí jímọ̀ lónìí tó já sí pé wọ́n gbà wá sí orí bẹ́ẹ̀dì ní usage sọ̀rọ̀ kò nílé wá a já sí pé wíwá rẹ̀ ó dúró sórí pé òun torí tó ọ̀bà lálàáfíà ẹni tí wọ́n dè mórí bẹ́ẹ̀dì tí wọ́n fa ẹ̀gẹ́ sí lára tí wọ́n fomi sí lára tàbí ẹni tó ṣẹ̀ṣẹ̀ sí sí abẹ tán tí ò lè gbé orí tí ò lè gbé ẹsẹ̀ ọkàn lè máa gbọ́ pé wọ́n ń pè ń jímọ̀ ni òun kọ́ ni ó wà sí mọ́sáàsì jímọ̀. wíwá wa sí jímọ̀ lónìí ọlọ́pàá pé àṣì láti mọ́lé ni ẹni tó bá wà ní gbàgà ọlọ́pàá tàbó wà nínú ọgbà tọ́wọ́ ń sọ fún wọ́dà pé ẹ ní jímọ̀ mẹ́rin kí jímọ̀ láyé kalẹ̀ ẹ̀rìn pé pé à nǹkan àti ọmọ lọ kí jímọ̀ láyé kalẹ̀ ibi ó ti kí jímọ̀ rẹ̀ nù. so wíwá wa ọlá pé a ní àtìmọ́lé ni gbogbo nǹkan ní mọ́ ní mọ́jẹ̀mú ibi tá a wà yìí náà tá a jókòó sí ìtọ́ka wa balẹ̀ yìí pẹ̀lú mọ́jẹ̀mú ni mọ́jẹ̀mú pé wọ́n kọ dáadáa ni ṣáàṣẹ̀ ń gbọ́ pé àwọn kan wà ní ilé ìsìn ilé ìsìn yóò sì dàwó ẹ̀mí ó sì ṣòfò dànù so ntí ó jẹ́ kélé yóò dàwó ni pé ó ní solid foundation ó ní ìpìlẹ̀ tó fìdí múlẹ̀ ni ọwá ń ṣiṣẹ́ fọlọ́hún ọwá mọ mẹ́jẹ̀mú tọ́lọ́ ọmọ fi gbàṣẹ́ ọmọ kú sí òfò bó fi ẹgbẹ̀rún ọdún kírun tó fi ẹgbẹ̀rún ọdún gbáwẹ̀ tó fi ẹgbẹ̀rún ọdún tó fi ṣe sàrà tí àwọn iṣẹ́ yẹn tó bá ti forí sápán nípasẹ̀ pé ò pé májẹ̀mú ẹ̀ ọ̀dààmú ara rẹ ni o ọ̀dààmú ara rẹ ni kí Allah subhanahu wa ta'ala kó ba iṣẹ́ tí gbogbo ẹ̀dá bá ṣe jẹ́ kò yọkù nípò ọlọ́run kò kábùkù bá ìwọ ni kó o ṣiṣẹ́ tọ bọ́nà ọmọ bó ṣe tẹ́wọ́ gba iṣẹ́ rẹ̀ ìdí nìyí tí àwọn olùmẹ̀sìn tí wọ́n fi wo sàkún ẹ̀ lọ wọ́n wo sàkún ẹ̀ bọ̀ pé àwọn tẹ́tà ń ṣe lágbára pọ̀ à ń ṣe lọ́sàn-án à ń ṣe lóru ẹ́ à ń fi àlàáfíà wa a fi ń ṣe é à ń fi egun wa a fi ń ṣe é à ń fi owó wa a fi ń ṣe é à ń ná àsìkò wa kò yẹ kó ká sí pé tọ́ba rọjọ́ àlìkìyàmọ̀ làwa ní bá iṣẹ́ yẹn nínú àkáǹtì wa kí ni àwọn nǹkan náà tí wọ́n wá sọ pé ó jẹ́ májẹ̀mú iṣẹ́ tá ń ṣe mẹ́ta ni kò pọ̀ rárá mẹ́ta péré ni májẹ̀mú májẹ̀mú yẹn mẹ́ta péré ni kò pọ̀ sọrí májẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yẹn méjì kò ṣiṣẹ́ mẹ́ta pé bá ti ní méjì pé kò séwu ewu wà. ọlọ́run ò ní gbàṣẹ rẹ̀ nínú mẹ́ta yẹ tó bá ní méjì tó gbìyànjú tó tiraka tó ní méjì ẹyọkan tó sẹ́kù ọlọ́run ní gbàṣẹ hùn àdúrà ọ̀ràn o àdúrà kò sí kí ni kọ̀ọ̀ràn o àdúrà nínú nǹkan sí àdúrà òun ni kí mẹ́jẹ̀mú mẹ́ta mọ̀ pé sára aṣẹ́ rẹ̀ kọwa wa máa bẹ̀ lọ́ọ̀ pé kọ́ ó gbà ọlọ́hùn ò ní gbà. tá kan bá ń tàn ọ́ jẹ pé mọ́ta ó torí pé ẹni tó ní kó ṣọ́ra fáburú gbọ́rọ̀ sí lẹ́nu ju ẹni tó ní kò sí problem tẹ́rí sí tọ́ ọba tẹ́rí sí torí bá fọ́ tó fi orí tiẹ̀ dìrọ̀ ti ẹni ẹni tó ní ká ṣọ́ra fáburúṣẹ́ òun ni wọ́n fẹ́ kí ká tẹ́tí gbọ́rọ̀ ẹnu ẹ̀ ju ẹni tó sọ pé kò lè tó bá òun hmm, kò lè tó bá òun ṣé fámìlì yín ni ó pàṣẹ ni sọ́bà àbàdàn ni ó pàṣẹ lọ́wọ́ rẹ̀ ni ẹ́ ṣé bọ́lọ̀ ló fẹ́ gbà ọlọ́run tó wá fẹ́ gbà yìí kò ṣe bright kò sí bribe ọjọ́ ọmọdé ni ojí àgbà ni ojí ọkùnrin ni ojí obìnrin ni irú ẹni tó orí o jẹ́ tó bá fẹ́ kọ́ lọ́wọ́ gba iṣẹ́ rere lọ́wọ́ rẹ iṣẹ́ rere tó ń ṣe tí wọ́n náà mọ̀ pé ah, iṣẹ́ yìí o iṣẹ́ rere ni ìrun wákàtí márùn iṣẹ́ rere ni Ramadan ló ń bọ̀ ní ìsìn àtúngbà iṣẹ́ rere ni tó bá dàsìkò tó bá tún lówó lọ́wọ́ tó lálàáfíà tọ́nà true yóò tún lọ sí ájì iṣẹ́ rere ni òkè zaka tó bá wọ dúkìá rẹ ó yọ iṣẹ́ rere ni bí ó sì wọnú dúkìá rẹ sàrà kódà sàrà ẹlòmíì tó gùn zaka lọ sàrà ẹlòmíì tó gùn zaka lọ ah, èlò ní òwò dúkìá rẹ lórí zaka èlò ní òwò dúkìá rẹ lórí nísìnyí kó o tó lé gan zaka owó ẹ gbọ́dọ̀ wọ bí two million. ó sì yọ one over forty kí ni one over forty rẹ̀ bóyá ló kọjá fifty thousand naira tẹ́lómi sì ṣe ìtọ́rẹ àánú hundred thousand naira tí ò ní malẹ́ẹ̀kan nínú ọdún kan ọgọ́tọ̀rọ̀ bá kàrọ̀ sàkà àti sọ́dákọ̀ á máa yanjú ẹ̀ ṣùgbọ́n tá à ń sọ ni wípé yálà ó jẹ́ sàkà yálà ó jẹ́ sọ́dákọ̀ yálà ó jẹ́nu ọ̀ranyàn yálà ó jẹ́ ìrun náà fílà yálà ó jẹ́ àwẹ̀ ọ̀ranyàn yálà ó jẹ́ àwẹ̀ náà fílà èyíkéyìí iṣẹ́ tó bá ṣe á kódà kíṣẹ́ yẹn báyìí kọ́mọ ju ọmọ iná ogun lọ tó jẹ́sẹ̀ rí dandan ni kí mẹ́tẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yẹn kó wà lára rẹ̀ kódà kíṣẹ́ tó ṣe yẹn kó tó bí kó tó bí kókó house tàbí kó jù lọ kò sí pé à iṣẹ́ tó bá kéré kò ní ìdí mọ́jẹ̀mú yẹn iṣẹ́ tó bá tóbi ló ìdí ẹ̀ rárá sàwà dọ́gbandọ́gba ni o iṣẹ́ ọ̀bá àkéré iṣẹ́ ọ̀bá àtóbi iṣẹ́ ọ̀bá àjẹṣẹ́ kọ̀rọ̀ iṣẹ́ ọ̀bá iṣẹ́ gbangba mọ́jẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta táwọn àáfàá panupọ̀ lórí ọgbọ́dọ̀ wà lára rẹ̀ gbogbo àwọn àáfàá ni wọ́n panupọ̀ lórí bọ́ọ̀dà kọ àbúrò ànífà bẹ́ẹ̀ bọ́ọ̀dá kọ ìmáàmù ṣáfì ó sọ bẹ́ẹ̀ bọ́ọ̀dá kọ ìmáàmù ahmad ó sọ bẹ́ẹ̀ gbogbo àwọn àfáà ni gbogbo àwọn àfáà tá a mọ̀ wọ́n sáàfáà lágbàáyé ní wọ́n panupọ̀ pé ah, iṣẹ́ ẹ̀sìn iṣẹ́ ẹ̀sìn kọ́nà tó lè gbà lọ́wọ́ rẹ̀ ó kéré ni o ó tóbi ni o ọmọdé ni ọ́ ni o àgbà ni ọ́ ni o ọkùnrin ni ọ́ ni o àbóbìnrin àfáà ni ọ́ ni àbó òkèwú. ọ̀dọ̀gba àjùra wa lọ́mbẹ̀ o àjùra wa lọ́mbẹ̀ kí wàá ní mẹ́jẹ̀mú náà mẹ́jẹ̀mú nọ́mbà one alìsíláàmù alìmùnáfílì ṣíríkìlì akbar wàlìkúfòrò ìbáwá wànífàák alẹ́ àkèdè ìwọ tó o fẹ́ ṣiṣẹ́ sọ́dọ̀ ọlọ́run nọ́mbà one ọ̀kọ̀ọ̀kan ní islam ọ̀kọ̀ jẹ́ mùsùlùmí ọkọ̀ọ̀kan jẹ́ mùsùlùmí irú ìsìláàmù tó ní kò ní jẹ́ ìsìláàmù ẹlẹ́bọ irú ìsìláàmù tó ní kò ní jẹ́ ìsìláàmù tó rọ̀pọ̀ mọ́ àwọn nǹkan tí máa sọ ní ibi kèfèrí irú ìsìláàmù tó ní kò ní jẹ́ ìsìláàmù tí máa sọ ní ibi mùnàfíkì àdínì that is number one. ìsìláàmù rẹ sẹ́ kọ́lọ́n tó lè gbaṣẹ́ lọ́wọ́ rẹ tó lè rẹ ẹni tó ní ìsìláàmù kì í wá ṣe ìsìláàmù ìsìláàmù kan torí ìsìláàmù ti pọ̀ lùdù fi ń rí ẹni tí ń pèrè mùsùlùmí tí ń lọ irú tó bá gbọ́ pé pásítọ̀ kan wọ́n fẹ́ wá fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ jẹ yóò tún lọ ọbẹ̀ pé àmọ́ bí àti mẹ́ta tiẹ̀ ti ta ó èé ṣe mùsùlùmí ọlọ́run ò lè gbàṣẹ́ rẹ̀ Allah subhanahu wa ta'ala kò lè gbàṣẹ́ rẹ̀ olóòní ìsìláàmù lọ́wọ́ obìbejì ó tún sọ̀rọ̀ obèjì tiẹ̀ ti bàjẹ́ wájú ọlọ́run ìsìláàmù tí ó ní lọ́wọ́ kò ní jẹ́ ìsìláàmù tó rò pọ̀ mọ́ kí ni ẹbọ ńlá ìsìláàmù orí ò gbọ́dọ̀ ròpọ̀ mẹ́bọ ńlá ò ní bá wọn dá séégún ò ní bá wọn dá sóró fi olóró lẹ́kọ̀ọ́ máa sóró tiẹ̀ fẹlẹ́gún lẹ́kọ̀ọ́ máa gbégún tiẹ̀ ìsìláàmù orí ò gbọ́dọ̀ ròpọ̀ mẹ́bọ gbígbé ìsìláàmù rẹ kò ní ròpọ̀ mọ́ ẹbọ gbígbé ìsìláàmù rẹ ò ní ròpọ̀ mọ́ kọ́ lọ́mọ́ fi èèyàn ṣètùtù ọ̀la ìsìláàmù rẹ ò gbọ́dọ̀ rò pọ̀ mọ́ ọṣẹ àwúre ọṣẹ ìtajà that is question number one ẹ wo iye àwọn tó ti fẹ́ẹ̀lì lùbàdàn yìí lọ́wọ́ olùbàdàn nìkan ẹ wo iye àwọn tó ti fẹ́ẹ̀lì mẹ́jẹ̀mú number one nìyẹn o pé ó ṣiṣẹ́ ọlọ́wọ́ sì gbàṣẹ́ lọ́wọ́ rẹ ìsìláàmù rẹ gbọ́dọ̀ jẹ́ àlì ìsìláàmù àlì mùnáfí lè ṣíríkì lè àkìbà wọ̀lẹ̀ kúfùrù lè bà wá wà nífàkùlẹ̀ àkìdì ìsìláàmù tó ní lọ́wọ́ kò ní jẹ́ ìsìláàmù tàwọn àjẹ́ àwọn àjẹ́ ń bẹ́nu mùsùlùmí àwọn àjẹ́ àbọ̀mọ̀ àwọn yóò sọ̀rọ̀ ǹgà wọn ó wá kírun lónìí wọn ò lè má wà bá wa kírun àwọn àjẹ́ ọ àdá wọn mọ́ o àdá wọn mọ́ o wọ́n bí mi léèrè pé ta làjẹ́ nù wọn o. <laughs> láàrin àwọn mùsùlùmí tó tóbìnrin alájẹ̀ ń tó sì ń kírun ẹlẹ́bọ tí ń kírun ó wà nú ẹgbẹ́ àjẹ̀wò kírun ọlọ́run ò lè dàrún rẹ̀ ọlọ́run ò ní dàrún àjẹ́ kò ní dàrún oṣó ẹlẹ́bọ làwọn méjèèjì ẹlẹ́bọ hánrán hánrán làwọn méjèèjì sẹ́wọ̀n kí mo ní mo pàdé eléégún kan ní ọjà gbó ní ọ̀dọ̀ bàbá àti ẹ àbí ìwo ní bímọ èwo ló bímọ nú yín ta lọ ṣe súnú ọmọ tẹ́lẹ́gún ń bọ̀ láti lọ pàdé à wa kọjá ó ní àfẹ́ mọ́ bínú ó ní mo kásùn bá láàárọ̀ yìí ó ní mo kásùn bá ó ní ìtàlẹ́gún bá ìtàní zúrì bá òun pé bóun ṣe ń lọ léyìí òun ó kì zúrì àti irú yìí náà òun kí òun gbégún olóòlù ìjẹta ṣebí ánírù níjẹ́ ánírù àlárù níjẹ́ ó sì máa kírun òun náà máa sọ pé kírun kó o tó lè sí kọ́nà gba ìsìn rẹ kó gba ìjọsìn rẹ ìsìláàmù rẹ yóò jẹ́ ìsìláàmù tó máa tí òròpọ̀ mẹ́bọ òròpọ̀ mẹ́bọ rárá kò sì ní rọ̀pọ̀ mọ́ àwọn nǹkan tí náà sọ̀yàn di kèfèrí ẹ̀yìn ẹ̀wà àwọn tíátà ọlọ́run ò lè gba ìsìláàmù wọn àwọn tíátà ọlọ́run lè ṣe kò lè gba ìsìláàmù wọn oní tíátà kí ni ò lè ṣe nínú eré kí ni ó ń tíátà ò lè ṣe tí ẹ bá ní ó ṣe babaláwo yóò ṣe babaláwo tí wọ́n bá ní ó ṣe pàìtọ̀ yóò ṣe pàìtọ̀ tí wọ́n bá ní kó ṣe olóògùn yóò ṣe olóògùn tí wọ́n bá ní kó ṣọ̀mùtì yóò ṣọ̀mùtì tí wọ́n bá ní kó fèsì sí yẹ̀yẹ́ yóò fèsì sí yẹ̀yẹ́ sẹ́rú ìsìláàmù tọ́lọ́ wà gbà nù ẹ́ sẹ́rú ẹ̀sìn sẹ́gbà lọ́wọ́ olóhùn kírun ní location òun kírun location òun kírun tọ́wọ́ ní kó ti babaláwo ìwọ́kẹyìn náà ni èyí tó tẹ̀ ń pè lábìjà wàrà bí kí ló ń pè ó lòun lọ mọ́kà jò ní <laughs> mo sì rẹ́rìn ọ̀nà mọ́kà ọlọ́wọ́ lè ta mọ́kà rẹ̀ kò pọ̀ síbù pẹ̀lú gbogbo oògùn tó ń pè lẹ́nu yìí pẹ̀lú àwọn irúnmọlẹ̀ àwọn ayé tó ń pè lẹ́nu tọ́bọ̀ fọwọ́ bá orí tọ́bọ̀ fọwọ́ bá orí ìwọ yìí kan náà ló tún fẹnu ka fátíà ọlọ́run lè gba fátíà lọ́wọ́ rẹ̀ wọ́n ì pẹ́ sọ làkún dínù kún wàlíyà dínù lẹ́sìn wá bá dé tẹ́lẹ̀bọ mógútẹ́gbọ ẹ̀ kí kìrìsìtẹ́nì mógútó kìrìsìtẹ́nì rẹ̀ kí mùsùlùmí mógútó ìsìláàmù rẹ̀ táwa wẹ̀ tó dí ó tì lọ́jọ́ àlèkìyàmà. ẹ̀sìn wo ò fààyè gbá kó o dá sí ẹ̀sìn bọ̀rìṣà kó o tó mọ pẹrẹ mùsùlùmí ẹ̀sìn wo ò fààyè gbá kó o dá sí kìrìsìtẹ́nìtì kó o tó mọ pẹrẹ mùsùlùmí. ìwọ tó bá sọ̀rọ̀ ẹ di ẹni tí ń dá sí ẹ̀sìn bọ̀rìṣà ọlẹ́sìn àwọn ìyá rẹ nu onídìílé ìyá rẹ ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ bàbá sàlá ni bàbá sàlá ti súnú ọmọ ó ti súnú ọmọ àwọn alálàáfà wa àwọn àwọn pásítọ̀ àwọn náà wá nígbà tó yáwọ́ tó bá ìlú àwọn eléégún a eléégún tó ṣe jẹ́ onídìílé ìyá àwọn àwọn ní ẹdẹ́hùn bọ́rọ̀ ẹlòmíì ṣe rí nù ṣé ń tọ́ lọ gbé pàdé ọlọ́run òun kírun tó bá dàsìkò ògún ó ní ògún àjọbọ tá ń sọ fún ọ bẹ́ẹ̀ sólógún ni ọ ni. iṣẹ́ tó ṣe condition number one ọ̀pọ̀lọpọ̀ ti fail condition number one ní ọ̀pọ̀lọpọ̀ ti fail èyí tó wá kó wọn lọ́wọ́ jẹ́ ń jò ní ìtọ́wá fi bẹ́ẹ̀dì kó wọn lọ́bẹ̀ jẹ́ láti Canada tó wá ń jò ní ọlọ́run ló mọ iye àwọn tí ń pera wọn mùsùlùmí tí wọ́n lọ bẹ̀ ọlọ́run ló mọ iye àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tí wọ́n lọ bẹ̀ ó ò lè da ìsìláàmù ó ò lè dà pọ̀ mọ́ ẹ̀sìn míì kọ́lọ́ ń tẹ́wọ́ gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ kò pọ́síbù kò pọ́síbù o tẹ́nìkan bá ń tàn ọ ẹgbẹ́ ń yín jẹ ní o làkúndínlùkún wàlíyàdìn hádá bàrọ́hàtùn min kulli dín illa al-islam ẹ̀sìn tiwa tó bá dé ni pé kúlíyà àyúwà lè káfìrú náà láàbùdù máa táàbùdù náà ọ̀gbọ́rí ni ọ̀kárí ẹ̀yin kèfèrí o èmi ò ní sí ń tẹ̀sí omi lọ́wọ́ sí o ẹ̀yin náà mọ̀dà sí tèmi tó kálukú ọmọ ṣe tiẹ̀ làkún dínú kún wà líyà dín òun kà lórí irun ìwọ ìkan náà o sì ń bá wọn dá sí eléégún o bá wọn dá sólóró tó máa ń ṣe òṣàbejì ẹjọ sí ni ẹjọ sí ni bàbá ń lù bàbá ń lù bàbá ń lù òní <laughs> ó lùlù mòlídé ànẹ́bì oyin kan náà ni ó lùlù fún ẹni tí ń ṣe orò oyin kan náà ni ó fún ẹni tí ń ṣòṣàbejì òun náà ni ó fún eléégún ó sì tún pẹ̀rẹ̀ mùsùlùmí irú mùsùlùmí wo ní ọ́ tí ìsáàmù rẹ̀ ọ̀bá ti dá dúró báyìí kó dá dúró gédégbé tẹ́bí ẹ bá fi ẹbọ lọ tó fi pé kó dá sí òyìnbó òrìṣà lọ ní sọ fún wọn pé làkúndínú kún wọlé àdéhùn nígbà táwọn mọ̀lẹ́bí ànábì tí wọ́n fi lọ lọ́jọ́ kìíní àná pé jájọ mọ́ sí papọ̀ náà ẹ̀sìn òfajá jájọ sí papọ̀ so tí wọn náà bá fẹ́ kírun àwa náà wà kírun táwọn náà bá fẹ́ so sà wọn náà wà síbẹ̀ ah ìyẹn gẹ́gẹ́ nìfẹ́ ah ànábì ni kéde jẹ́fẹ̀ ìkéde jẹ́fẹ̀ sẹ́yìn nìfẹ́ àbírànù olúwa mi ti pa mí láti pé kí n pè yín o kúlíyà ayúwalè káfírùn láà àbùdù mà tà àbùdùn wàlà àǹtùm àbìdùn mà àbùdẹ wàlà àna àbìdùn mà àbàdìtùm ọlọ́run sàn rí pèsè pé àníṣẹ́ èmi ò ní lọ́wọ́ sí ti yín ẹ̀yin náà fi tèmi lẹ̀ ó ń kálukó máa ṣe tiẹ̀ káwá wẹ tí ó jèrè lọ́jọ́ àlìkìyàmọ̀ bí ìbọ̀rìṣà ló fi jèrè ní o bí wọ́n tó ń pe ẹnìkan lọ́mọ ọlọ́run ló jèrè ní o débi tí mo lọ́nà òun ò bí mọ́ ẹnìkan ò sì bí ní jèrè ní o ìpàdé di àlìkìyàmọ̀ jẹ́mọ́ra a máa tẹ̀síwájú lọ́gọ́ mẹ́jọ lọ́ọ̀rẹ́ dìmú lónìí ìrun tó ń kí àwẹ̀ tó ń gbà gbogbo tó ń ṣe pátá lóko ìsìláàmù ìsìláàmù rẹ kò gbọ́dọ̀ ròpọ̀ mẹ́sìn mi kò gbọ́dọ̀ ròpọ̀ mẹ́sìn mi ọ̀ gbọ́dọ̀ dépàdé láńlọ́ọ̀dù ṣọ́ǹgọ́ kò dépàdé láńlọ́ọ̀dù ẹ̀fẹ́ lẹ́mẹ́sì láńlọ́ọ̀dù meeting kí wọ́n sọ pé ní ìsìn afẹ́bẹ̀rẹ̀ ìpàdé wòlíì wòlíì ọlọ́run wòlíì mímọ́ ọ̀yà ẹ̀sàdó àbẹ̀rẹ̀ fún wa kẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí kẹ́yìn náà tún wá dìde kọ́ni ọ̀yà ẹ̀dìjú kẹ́yìn náà dìjú a ẹ ti kó bára yín ó ti dá sẹ́sìn míì ọwọ́ tó ṣeun ọwọ́ tó ṣeun gbogbo wọn ti bàjẹ́ wájú ọlọ́run èèyàn fẹ́ pè nǹkan mi lẹ́yìn ọlọ́run wọ́n fẹ́ pè nǹkan mi lẹ́yìn ọlọ́run ìpè nǹkan mi lẹ́yìn ọlọ́run àṣírùkù lè ákíbárù ni ẹgbọ́n ńlá ni mi ò mọ̀ òsì ń bẹ́ẹ̀ mi ò mọ̀ ní ọ̀dẹ̀mọ̀ kí ni òjì ọmọ ọ̀fẹ́ ṣiṣẹ́ òsì mọ́ májẹ̀múṣẹ́ tọ́lọ́ fi pàṣẹ rẹ̀ ẹ sọ fún wọn pé pásọ̀ ṣàdó àti ẹ̀ lọ́tọ̀ kí mùsùlùmí ó ṣàdó àti ẹ̀ lọ́tọ̀ kó dapọ̀ kó gbọ́dọ̀ dapọ̀ ìjọsìn àdúrà ìjọsìn ó ní àdúrà ẹ bá ti pé nǹkan mi lẹ́yìn ọlọ́run ìsáàmù ẹ ti bàjẹ́ ẹnìkan rí ló kọ Jésù kó sàmì ó ní lórúkọ ọmọ àti bàbá ó sàmì ó sì tún pèrè mùsùlùmí èyí mùsùlùmí mọ́ tọ́wọ́ bá rẹ̀ ní sọ fún ọmọ mi ti sọ fún ọ èyí ṣe mùsùlùmí mọ́ ọ lọ tún ìsìláàmù gbà padà ni ó ṣẹ̀ tún bí àfa bàbá wa ní ó tún ṣe ẹ̀gbẹ̀ padà sínú ìsìláàmù ni ibo ni Jésù ti dó luwa lọ́dọ̀ tiẹ̀ tó fi ń sàmì ṣé Jésù jólùgbà lọ́dọ̀ tiẹ̀ ìwọ fi ń sàmì ẹni tó tàpé Jésù lólúwa yóò sàmì tiẹ̀ títí ẹ̀ nìyẹn àwa mùsùlùmí Allah ni olúwa tiwa Allah sì olùgbàlà tiwa ìtawà mọ̀ nù ànẹ́bì mọ́mọ́dù kéèso olúwa wa kéèso olùgbàlà wa Allah nìkan lolúwa wa olùgbàlà wa wọ́n ṣe ń dá akọ jésù olúwa ni tó tún sàmì òmò tó ń ṣe náà bọ́lọ̀wọ́ gba iṣẹ́ rẹ condition number one ni ẹ o ìsìláàmù ẹ gbọ́dọ̀ yanjú ìsìláàmù rẹ ọ gbọ́dọ̀ yanjú kò ní jẹ́ ìsìláàmù nọ́sípàtì kò ní jẹ́ ìsìláàmù ogúnṣẹ́ kò ní jẹ́ ti ogún lọ kò ní jẹ́ ti gbélé gbókè gbogbo àwọn ẹ̀yìn ẹlẹ́kọ̀ọ́ lọ̀pọ̀lọpọ̀ wọn irun mọlẹ̀ ni wọ́n ń pè irun mọlẹ̀ tó yanjú òun ni wọ́n ń pè àwọn náà sì mà bẹ́ẹ̀ ìsìláàmù ẹ gbọ́dọ̀ yanjú kò ní rọ̀pọ̀ mọ́ tó bá ti jẹ́ mọ́ pé à ń pè rà wá níyà kí ń jẹ́ rà wá níyà ń jẹ́ rà wá níyà irun mọlẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ irun mọlẹ̀ èdè ti Yorùbá nù èdè tí kí ó nira wá níyà èdè àwọn Yorùbá ni irun mọlẹ̀ táàfà bá ti lóun pe irun mọlẹ kìí ṣe mùsùlùmí sọlọ ló ń pè ní àbírú mọlẹ̀ Ọlọ́run ló ń pè ní àbírọ wá níyà aláwọ rahman àyà máa tẹdí ó fanawuli wuli aláwọ ẹ máa pè pè ní ọkọ ní pè ẹ má irun so ìsìláàmù rẹ gbọdọ jẹ́ ìsìláàmù tó yanjú tí ó rò pọ̀ mẹ́bọ ńlá tí ó rò pọ̀ kúfúrú tí máa sọ̀yàn di si tí ó sì ní ojú méjì nínú tí máa sọ̀yàn di mùnáfíkì àdínì alóòtú ẹnìkọ̀ọ̀kan wá ṣe o tó bá dọgọ́ mẹ́jọ á tẹ̀síwájú lórí àwọn májẹ̀mú méjì tó ṣẹ́kù máa fi gba iṣẹ́ ẹ̀dá wọlé wa bihamdi anta astaghfiruka wa atubu ilaik akimu salat